wouldn't wanna be أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé a kú déédéé àsìkò yìí a kú oṣù Ramadan Allah á gbà ní ìjọsìn fún wa eléyìí ni ọ̀tún ètò tí a kò ní alefik fidin mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnní bello olóko tèmi mo kí yín káàbọ̀ sórí ètò náà lẹ́ẹ̀kan sí lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ sheikh kó tó di pé a máa gba ìpè lọ́lọ́kan òjọ̀kan látọ̀dọ̀ àwọn olùgbọ́ wa oníbèrè béèrè o wọ́n ní tí imam tí ó bá kọ̀ láti fọ ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lásìkò tí ó ń ṣe àlùwàlá lọ́wọ́ tó sì jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá oní mẹ́ta mẹ́ta bọ̀ láti ìbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ ǹjẹ́ ó tọ́ kí àwọn lẹ́yìn tí wọ́n ti pa sákìyèsí tán wípé ìwà àlùwàlá tó ṣe rèé ǹjẹ́ ó tọ́ káwọn jàmá àwọn máa mú kí wọ́n tò lẹ́yìn rẹ̀ láti fi ṣe sọ́láàt eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ó ní pé oníbèrè tún béèrè ó ní òun ní ẹnìkan tó jẹ́ pé ẹlẹ́sìn nàṣọ́rọ́ ni tí òun fẹ́ fẹ́ báyìí láìpẹ́ láì jìnnà torí pé òun ti ń wá láti fẹ́ mùsùlùmí lóbìnrin ṣùgbọ́n òun ò tí ì rí gbogbo àyàn òun láti rí ó pàbó ló ń já sí báwo ni kóun ṣe ìkẹta ó náà ní pé ṣé bídíà ni láti pa àgbò ní ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ idil fitri láti fi ṣe ayẹyẹ ọdún bákan náà ǹjẹ́ òdodo ni pé ó ní pàtó iye òǹkà tí àwọn èèyàn lè fi tò fi ṣe sọ́látù jùmọ̀à gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa sọ pé méjìlá mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè so ìbéèrè tó ní béèrè béèrè nu bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum warahmatulahi wabarakatu. wa aleykum salaam wa rahmatulahi wabarakatu. wọ́n ní tí ìmáàmù bá ṣe àlùwàlá ní ìgbà tó ṣe pé ó fọ àwọn oríkèé tá a máa fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ṣùgbọ́n nígbà tó débi ẹsẹ̀ tó náà jẹ́ fífọ̀ àwọn òrìpọ̀ fọ pé ẹ̀mẹ́ta àwọn wá pàkíyèsí rẹ̀ pé àlùwàlá mẹ́ta mẹ́ta lẹ́ ń ṣe èyí ti rí tẹ́ ìfẹsẹ̀ tó ẹ̀mẹ́ta ìmáàmù fa akíkọ́rí sáwọn lè tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ́lá dáadáa ẹ tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ́lá lópin ìgbà tó bá ṣe pé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́fọ̀ọ́sẹ̀ ní abẹ́ méjì ẹ̀ẹ̀rí àbújá ìjẹkù kan tó ṣẹ́kù gbogbo ẹsẹ̀ rẹ̀ méjèèjì lọ́fọ̀ káríkárí títí kárí kókósẹ̀ méjèèjì ẹ lẹ́yìn rẹ̀ dáadáa. a sàlàyé pàǹdàbà Muhammad sallallahu alayhi wa sallam ó sàlù àlárí lẹ́ni tó ṣe wípé ọ̀tọ̀ọ̀tọ̀ òǹkà ẹ̀sìn ló fún àwọn oríkèé tá a máa fọ̀ nínú àlùwàlá rẹ̀ pé ká pọ̀ fọwọ́ lẹ́ẹ̀kan ó sì yọnu lẹ́ẹ̀mejì ọgbọ́jú lẹ́ẹ̀mẹ́ta ọfọwọ́ mápá lẹ́ẹ̀kan ó sì parí ọpatí ọ̀àfọ̀sẹ̀ rẹ̀ eléyìí ò takò súnà nàbì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ètò pàtàkì ni pé ká má fi ibì kan sílẹ̀ láì jẹ́ pómi débẹ̀ ẹ wá ń béèrè pé ìgbà tí lè má mú fọ ẹsẹ̀ rẹ̀ tẹ̀rí pọ́pọ́ ẹ̀mẹ́ta ṣé ẹ lè tò lẹ́yìn rẹ̀ abẹ́ lè tò lẹ́yìn rẹ̀ ẹ tò lẹ́yìn rẹ̀ dáadáa kí lè rí sí kí lè má mú yẹn jẹ́ pé tẹ̀yámọ̀mù ló ń ṣe hmm. nígbà táyìn tẹ̀ sì fẹ́ tò sẹ́yìn rẹ̀ jẹ́ pálọ̀ àlá ni gbogbo yín ṣe hmm. báyà látàrí ìdíwọ́ kan àbómi lòun fi ṣe tẹ̀yámọ̀ ẹ tò sẹ́yìn rẹ̀ dáadáa tẹ́rẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wa kọjá pé tẹ̀yámọ̀mù ló ṣe hmm. àwa tá a tò sẹ́yìn rẹ̀ àwa sálọ àmọ́ yòǹkà iye ìgbà tó fọ oríkèé kan ní òpé mẹ́ta eléyìí ẹ̀sìn téèyàn máa ń ṣèbéèrè nípa rẹ̀ téèyàn ni pé sábùjẹ́ ǹjẹ́kù kan ò sí lára rẹ̀ hmm. because sábùjẹ́ ǹjẹ́kù bá ń bẹ lára rẹ̀ kọ̀tọ́ kò fi irú àlùwàlá bẹ́ẹ̀ ṣe sọ̀láàtì fún yín àlùwàlá tó ní ààyè èèyàn gbọ́dọ̀ fi ṣe sọ̀láàt kò ní jẹ́ sọ̀láàt. Hmm. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn fẹ́ obìnrin kan ṣùgbọ́n kì í ṣe mùsùlùmá ó jẹ́ nasraniya wọ́n ní àwọn mùsùlùmí táwọn ń wá àwọn ò tí ì rí ẹni tó gbà láti fi àwọn hmm. so ìmọ̀ràn tiwa ni pé kó wá mùsùlùmí kó fẹ́ so ó sì tí ì wá dáadáa ni nítorí tẹ́yìn bá ń wá nǹkan tó bá wá tàníyàn tàníyàn tó wá sọ́tún tó wá sósì pẹ̀lú gọ́lọ́ ọ̀padà rí tó ń fẹ́ náà ni hmm. so tó bá wá rí tó bá ti wá fẹ́ nasraniya ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbà pò lè fẹ́ so ṣùgbọ́n islam gbà kó wá fi tipátipá mú pé kó di mùsùlùmá rárá o ẹ̀sìn rẹ̀ tí ń ṣe náà ni wọ́n máa ṣe ìwọ náà máa ṣe ìsìláàmù rẹ̀ bóyá tó bá rí dáadáa ẹ̀sìn islam òun náà lè padà dẹni tí wọ́n máa lọ mọ́ṣáláṣí kó fẹ̀sìn nọ̀sọ̀ràníyà rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe kékeré rọrùn kóbìnrin kọjá pé ọ̀padà gbà bẹ́ẹ̀ ni rọrùn kìí sì tún rọrùn kẹ́ni tó bá bọ́ ṣe islam lójú ayé rẹ̀ kó tún padà sẹ́kù lórí islam lẹ́yìn ìgbà tó bá kú tán gbà míì so ó pàtàkì pé kó tètè wá ẹni tó jẹ́ mùsùlùmí láti sìn nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ eléyìí tó bá gbọ́n ṣùgbọ́n pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ torí pé ọlọ́run ọba ló ṣe lẹ́tọ̀ ọlọ́run yìí sì ṣe nǹkan lẹ́tọ̀ kẹ́nìkan sọ pé kọ̀tọ̀ máa dé sí pé àfẹ́ sórí ibú rọrùn. so bákan náà wọ́n ní ṣé àdáda lẹ́nu kọjá pé ńgbà tí ọdún ìtúnu Ramadan ti ń bọ̀ ìkọlọ́njọ́ bá aláì kọ́ bá aláì tó bá dé sí àwọn lè pàgbò nítorí rẹ̀. dáadáa lè pa gbó nítorí ẹ̀ kọ́dọ̀ ẹ̀ lè pa màálù ẹ̀ lè pa ràkúnmí sọ ṣùgbọ́n ẹ mà lọ́kàn yín pé ẹ̀yin lẹ́ran wò pa ẹran tó sì wò yín pa nítorí pé ẹ fẹ́ jẹran ni lọ́jọ́ ọdún ẹ̀ sì ń fẹ́ kẹran tó kọ́ sẹ́kù hmm. ilẹ̀ fífẹ́ pẹran àmọ́ kì í ṣe pọ́lọ́n kẹ́ hmm. fún Allah ní orúkọ Allah hmm. ẹ máa pa fún Allah lórúkọ Allah eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní ṣé ọ̀rọ̀ òǹkà tá a gbọ́dọ̀ rí kó tó di pa ṣèjúmọ́ à kí ni tí í ṣe òdodo rẹ̀ òdodo rẹ̀ náà ni pé iye èèyàn tó ṣe é pé wọ́n lè gbé àbà wọ́n lè gbé ìletò wọ́n lè gbé abúlé kó tá a fi sọ pé èèyàn bẹ́ẹ̀ lù sòtá bá ti rí irú òǹkà bẹ́ẹ̀ a jẹ́ pé wọ́n lè ṣe sọ̀látùl jumu'ah ṣùgbọ́n ká kíyèsí o kọ́mẹ̀lẹ́ pọ́n ní béèrè yìí ń dọ́gbọ́n béèrè wípé táwọn bá ti mọ nǹkan kan àjẹpọ̀ àwọn máa ṣe sọ̀látùl júmà nínú yàrá àwọn wọ́n yìí ṣe sọ̀látùl júmà nínú yàrá wọ́n sì ṣe sọ̀látùl júmà náà àwọn mọ́ṣáláṣí wa tá a kọ́ kalẹ̀ fún rátìbì wọ́n máa ń ṣe sọ̀látùl júmà láwọn masajid masajid jami'a àwọn mọ́ṣáláṣí tá a kọ́ kalẹ̀ láti pìlẹ̀ pé mọ́ṣáláṣí júmà ni torí ẹ̀ ká má rò pa fẹ́ dàbí ọgbọ́n nígbà tí wọn ò gbà ká péjọ sínú àwọn mọ́ṣáláṣí gbogbo lọ́jọ́ júmọ́ àní ìsìn àjẹ́ pé ẹja máa ṣe ń kọ̀rọ̀ yàrá rárá wọ́n yìí ṣe júmọ́ àní kọ̀rọ̀ wọ́n yìí sì ṣe sọ̀látò júmọ́ ní orí ilẹ̀ gbáyàwó tó ṣe pé wọn ò ṣe ní ilẹ̀ tí wọ́n ti ń ṣe sọ̀látò júmọ́ àtàn kọ́ mọ́ṣáláṣí júmọ́ síbẹ̀ àmọ́tí wọ́n á pa so eh, àwọn èèyàn wá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ débi wípé mọ́ṣáláṣí ọ̀gbà so ilẹ̀ tó tẹ́jú tó yíká mọ́ṣáláṣí lẹ́lòmíì dúró sí kò sí wàhálà torí pọ́n fi ṣẹ̀rí àwọn sọ pé àtàbẹ̀ àtàbẹ̀ ntí bá ti ń tẹ̀lé nǹkan kan ìdájọ́ rẹ̀ náà ni ọgbà torí pé gbogbo gbàgede mọ́ṣáláṣí yẹn ó ń tẹ̀lé mọ́ṣáláṣí ni ó ti gbàdájọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà. naam sheikh lábẹ́ ìbéèrè oníbéèrè tó gbẹ̀yìn tó bá já sí pé mọ́ṣáláṣí tó jẹ́ ti jámẹ́ àrùn náà ni wọ́n bá kó jọ sí ṣùgbọ́n tó jẹ́ pé iye òǹkà wọn tí wọ́n jẹ́ máàmú tí ìmáàmù tó ń ṣe kútúbà fún wọn ju méjì mẹ́ta mẹ́rin lọ. nílẹ̀ èèyàn kọ ṣé èèyàn méjì mẹ́ta ni máa ni máa bẹ́ẹ̀ ń lù tẹ́ fi sọ pé èèyàn bẹ́ẹ̀ ń lù àní mẹ́ńṣàn nọ́mbà fíkì ò lè lọ ìkéṣeré naam naam ama namba pé ẹnìkan sọ twelve ẹnìkan sọ ogójì ẹnìkan sọ ṣùgbọ́n kò tẹ̀wọ̀n mm, ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n la sọ yẹn ẹ̀yàn wà á wo tẹ ẹ bá lọ sáwọn àgbèríko àtàwọn àlétò àtàwọn àlù ńláńlá sí tí wọn bá ní èèyàn bẹ ń lò yìí tẹsí rí pé ah lóòótọ́ èèyàn bẹ ń lò yìí hmm. so ẹrí yẹn kan èèyàn méjì mẹ́ta wá léèyàn bẹ ń lò ah ọdájú pé èèyàn ò fa ojú nù. Hmm. <laughs> oníbèrè nítorí àsìkò kòró ni ó jẹ́ kóun béèrè bẹ́ẹ̀ zero nine zero five five zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six yeah fáwọn tí ó ń bẹ lọ́nà tó jìn rere ni o. hello. hello. Mm. hello. ọ̀dà àti rí eléyìí olùkó tí jáde ọ̀nà wọn jìn díẹ̀ hello. hello. ọ̀dà. ok. ọ̀rà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight. hello. hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ó orúkọ mi kamaldeen abdulkareem láti niger republic. kí ni ìbéèrè yín. ìbéèrè mi mo fẹ́ kí akẹ́kọ̀ọ́ pé yorùbá kò mú láwọn fẹ́ràn. ìkàlà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni pé pẹ̀lú ilé agbára náà ọba yíyà ni wọ́n ti yọ̀ǹda fún wa sí àwọn mọ́ṣáláṣí apàdà kámọ́ kíhùn. Mm-hmm. sọ lára àwọn òfin tó wá sí fún wa ni pé ká fi àláwá sílẹ̀ láàrin kọ́fù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá àtẹ̀lé òbí pé káfà láwọn ti ilẹ̀ alẹ́ tí wọ́n ní ìrọ̀lá gbé tó dé fún gbé tó kírun. pẹ̀lú ní ọwọ́ wọ ayé ọ̀tá tó ṣe kò ní ṣe kápọ̀ pẹ̀lú àbó mi ìrù rẹ̀ tó ìrù rẹ̀ lálàáfíà àbí ọ̀lá láàfíà. ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì. à ń gbọ́ yín. ẹni tó wá bá wa síra ìkàràwé lọ́wọ́ hmm. òun náà wá ka kété sí ẹ̀ẹ́dẹ́kẹ̀rin mọ́ṣáláṣí kí ìṣ bóyá ni èrò ìfẹ́ yẹn tó wọlé lálàáfíà àdúgbò lálàáfíà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah òfin ọlọ́run ni pé tá a máa ń ṣe sọláàtù jamaa ká fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kẹsẹ̀ kọkàn ẹsẹ̀ ìdí náà tó fi jẹ́ pé sọláàtù jamaa ó pàtàkì ó lọ́lá púpọ̀ ọkọjá sọ láti téèyàn dá sí lọ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tẹ́ ń ṣẹlẹ̀ tí àwọn àjọba tán fáwọn èèyàn ní ìyọ̀ǹda padà pé kí wọ́n máa lu àwọn mọ́ṣáláṣí hmm. kí wọ́n máa ṣe sọ láti níbẹ̀ akọba yín dúpẹ́ abayín yọ ọlọ́run kọ́ bá wa náà sí nàárò rẹ̀ ní nàìjíríà tí wàá náà bí. so because uh, mùsùlùmí kan sí tẹnu rẹ̀ ń dùn nísì. Hmm. O lè lọ mọ́ṣáláṣí ò lè lọ kínní ò lè lọ kínní so eléyìí inú mùsùlùmí kan sì ti ń dùn. Hmm. so wọ́n á ní kí ẹ máa fi àlàfo sílẹ̀ láàrin yín àtẹ̀ tó dó lẹ́gbẹ̀ẹ́ yín kò sí tàbí ṣùgbọ́n pé fífi àlàfo sílẹ̀ ó tako sọ̀láàtì tá à ń ṣe ní jama ó tako gedegede so ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́yìn náà lọ́ba ṣeéṣe tó bá pọ̀ náà lọ́ba ṣeéṣe à ń bẹ̀ lọ́nkọ́ máa burú. Hmm àbẹ̀lẹ̀ nǹkan máa burú ṣùgbọ́n tí èèyàn bá dónú ilé rẹ̀ tó bá ṣe sọ láti rẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ hmm. kàkà tí ẹ wàá fi wá ṣe sọ láti tẹ̀ máa fi àlàfo rẹ̀ gẹ̀dẹ̀ sílẹ̀ láàrin ara yín hmm. kò burú kẹ́ ṣe sọ láti nù lẹ́yìn ẹ rí i pé a máa ń sọ fáwọn èèyàn tán bá tò pípẹ́ ẹ̀fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹ jẹ́ kẹ́sì ọkàn ara wọn ẹ má fi àlàfo sílẹ̀ fún àṣetọ́ hmm. ẹ má fi àlàfo sílẹ̀ fún àṣetọ́ kò sì tí àṣetọ́ ni tó ṣe pé tẹ bá ti fàlàfo sílẹ̀ láàrin kò lè rárí wọlé. àlìká nínú Ramadan bí kò sí àṣetán nǹkan tí máa ń sìyàn lọ́nà pọ̀ hmm. kì í ṣe ṣetán nìkan. nítorí pé nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam ó fi hàn wá pípé tẹ́ ẹ bá fi lè yapa síra yín lórí ìdúró nínú sọ́lá hmm. ojú yín lè yapa síra wọn. tójú bá sì ti yapa síra wọn ẹ̀sìn ká láǹṣẹ́ ọkàn ní sínbẹ̀mọ̀ hmm. sọ eléyìí jẹba. Mm àmọ́ tó bá pé lẹ́yìn náà lọ́ba ṣeéṣe à ń bẹ lọ́nkọ́ má burú. wọn láwọn ṣe sọ̀láàtì ìṣáà lọ́wọ́ ẹnìkan wá wọlé ìgbà tó wọlé wọn ò tí ì ṣe àwọn ṣe sọ̀láàtì tàràwíhì lọ ẹni tó wá wọlé wọn ò tí ì ṣe ìṣáà sọ wọn lọ́wọ́ lọ ta kété wọn ń dá ìṣáà rẹ̀ sí àṣìṣe lélẹ́yìn irú rẹ̀ wọ́pọ̀ láwọn àwùjọ ibi táwọn Yorùbá ti gbẹ́sìn yìí tí wọ́n bá ń ṣe sọ̀láàtì kan lọ́wọ́ òfin ọlọ́run ọba ni wípé ẹnikẹ́ni tó bá wọnú mọ́ṣáláṣí àyè ò gbà láti tún ṣe sọ láti mímọ́. Hmm. torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé idha uqimatis salah fala salata illa al-maktuba. Hmm. tó máa ti lè ṣe ìkọ́mà àyè ò sí fẹ́nìkan láti ṣe sọ láti mímọ́ yàtọ̀ sí ìtọ́jú ọ̀rá yẹn. náfìlà ni wọ́n ń ṣe lọ́wọ́ yìí èmi ò sì tí ì ṣe ọ̀ràn yẹn yẹ kó síwájú náfìlà. Hmm. ṣẹ̀rí àfáàyè gbà wá kíkékí ń tò lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀látù tarawih yẹn pẹ̀lú àníyàn wípé èmi fẹ́ ṣe sọ̀látù ìṣà ìgbà tí ìmáàmù bá ṣàtáyà tó sálámà ní rákà ẹlẹ́ẹ̀kejì èmi ò ní bá wọn sálámà màá kàn dìde láti pé sọ̀látù mi hmm. màá dìde láti pé sọ̀látù mi àṣìṣe míì tuntun máa wáyé tó tún burú ju eléyìí lọ òun náà ni kí ìmáàmù kọ́ máa kọ́ máa bá sọ̀látù lọ fáwọn èèyàn táwọn èèyàn kan wá dé lápèjúwe irú sọ̀látù tarawih káwọn wá dé èèyàn méjì mẹ́ta mẹ́rin táwọn ọba sọ̀látùl ìṣà kí wọ́n á máa ṣe kọ́mà nínú mọ́ṣáláṣí yẹn náà kíkọ́ hmm. àwọn parí sọ̀látùl ìṣà yẹn náà káwọn tó darapọ̀ mọ́ sọ̀látù tarawih àṣìṣe ńlá lélẹ́yìí hmm. nítorí pé òfin ṣeré àṣọ pé kọ́tọ́ láyè kan náà kí lè máa mú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kó wọn máa ṣe ìmáàmù fáwọn àjàmá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kódà kó ṣe pé sọ̀látù wọn yàtọ̀ síra o hmm. so àṣìṣe náà lélẹ́yìn náà. zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. Hmm. hello. ìyá àgbọ̀ ayé kéékèé hello. Oh, kọ you? mama james ló ń sọ̀rọ̀ láti wà gbà. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ àfa mo kí àfa. ẹ ṣé o. ẹ kò gbẹ ẹ̀lú òtítà rẹ̀. ẹ ṣé o. èmi iṣẹ́ aláwẹ̀ mo sì mò ń jẹ ọ̀sán tó mo wá lọ́dọ̀ olórúkú mi mo jẹ́ aláwẹ̀ dédé ìgbà tí wọ́n wá sí mi ni mo lọ wọ́n wá níbi sí nílà tí mo lè jẹ́ àbí kí n sọ fún iṣẹ́ alhamdulilayi. sọ ọ̀dà alhamdulilayi. ẹni tó àwọn tó ó wá bẹ ẹni tí òun wà nínú kẹnuró wò déédéé àsìkò sínú hmm. oúnjẹ tí wọ́n gbé tí fi sínú wọn ní kò náà kó dákọ Ọlọ́run kó wojú kó hmm. wọ́n ní sẹ àwọn lè ẹ lè asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ yín o. amina ati ondo state. mi gbọ́. amina ati ondo state. láti. ondo state. ondo. naam ìbéèrè mi ni pé ẹni tó wà ní institution. Hmm. tí wọ́n fẹ́ ló máa lo nìkọ́ọ̀bù. Hmm. ṣùgbọ́n wọn àgbà ọláyìí kan máa lo nìkọ́ọ̀bù ní kú wọn. tí hmm. ẹnìyẹn lè máa lò ní outside school compound àbí ìgbà ọdídé bá ti hàn sísè kó máa ṣí ní sọ́ọ̀bù náà. tó alhamdulilayi ẹni tí fẹ́ máa lọ ní cob tó sì jọ máa lé ẹ̀kọ́ ṣùgbọ́n tó ṣe pé ilé ẹ̀kọ́ wọn fa irú rẹ̀ gbà wọ́n hmm. oníṣàn lè máa lò lóde ilé ẹ̀kọ́ tó máa ti fẹ́ wọlé ẹ̀kọ́ kó wọ́n yọ àǹbẹ̀lọ́ nǹkan máa burú hmm. lábẹ́ pé wọ́n gbìyànjú láti ṣẹ̀sìn ibi tí wọ́n ti kọ́ dínà rẹ̀ láti ṣe òfin títí tí ó fi jẹ́ ìpín insha allah ń bọ̀ báyà ọmọ lò fúlẹ̀ náà. hello. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ́ yìí. jamaludin fagbemi láti ìlú gabon. láti gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni mo ní ìbéèrè náà tí wọ́n bí ustaz insha allah. nípa àwọn gbólóhùn yorùbá tí a máa fi kú lárúbáwá lápèjúwe tí a máa lo àwẹ̀ fún siyam ati tí a máa ń lo tarawih tí a máa ń lo aṣáájú fún ati àṣọláàtú tí a máa ń pè ní ìrìn ṣé ìtumọ̀ yorùbá yẹn ṣé ó bá gbogbo ẹni àti wípé ẹlẹ́ẹ̀kejì hmm. òun ni àwọn ta pè ní bẹ̀lúùs àti wípé kí ni ìdájọ́ wọn nínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta òun ni gẹ́gẹ́ bí ìgbàláyè ṣe wà fún wa láti fẹ́ àwọn yahudi àti nasara hmm. ṣé pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ nu wa máa pe isa ibn mariam ní ọmọ ọlọ́run àbí ìdàkejì wọn máa pè ní ọlọ́run hmm. ṣé pẹ̀lú bá ṣe ń ṣe bá ṣe ń ṣe eré ìṣesí ṣáà tó lè fẹ́ wọn bẹ́ẹ̀ yẹn àti wípé ẹlẹ́ẹ̀kẹrin òun ni àdìsọ náà sọ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sùn tó ní pé yòókọ́lù lè sọ àkìdì alukur'an ikọ̀rọ̀ wàrọ̀tàkì wàrọ̀tì gàmà kọ́ńtà tòrọ̀tì lè fi dúnìyà látọ̀júwe ẹni tí ó bá kú lórí tawhid tó sì jẹ́ pé ìtakùkà ló bá kú ṣé ẹni yẹn ọlá tawhid ṣé yóò fà á tí lọ́jọ́ gbẹ̀ǹde ìtakùkà tó ń kà láyé yẹn á jáde ní ti dáadáa naam àti wọ̀nyí. wọ́n lè mú jù bẹ́ẹ̀ ní sọ. naam alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni àwọn gbólóhùn yorùbá tá a máa ń lò fáwọn àjọsìn ilé ìtẹ̀sìn islam mú wa bí awẹ bí aṣáàmù bí ìran sáwọn àtúmọ̀ yẹn mú abẹ́ òun wọn mọ rárá ìdí ìnà tó fi jẹ́ pé a ti pa kéèsì pé ká má máa wí bẹ́ẹ̀ mọ́ àwẹ̀ síyàm lọ́nà ń siyam anabi sallallahu alayhi wa sallam pé irun sọlẹt lọlọrun pé sọlẹt ló wà ní sunna táwọn bá ń pe àwọn nǹkan wọ̀nyí lórúkọ tí sẹrí àmúwa yóò jẹ́ kẹ́ni tí ò máa túmọ̀ àwọn kọ máa béèrè hmm. yóò sì ṣàǹfààní púpọ̀ láti pé ká máa sin náà bọ́lọ̀ ń sin fẹ́ hmm. nítorí táwọn bá ń pè láwọn orúkọ tá à ń pè òǹtọ́ jẹ́ àdàpè pé yorùbá náà lọ́ wá okọ̀ ń wá hmm. ẹ rí i pé ìtumọ̀ tẹ́ ń fún nínú àṣà náà ni ọ̀sẹ̀ kù fún un ètò hmm. màtíṣẹ̀rí àfun kò ní í sí fún torí ẹ̀ náà ló ti jẹ́ pé tí wọ́n bá ń sọ àwẹ̀ ẹ̀ rí i pé àwọn nǹkan kan pàtó làwọn ti rò pé àwọn gbọ́dọ̀ ṣe hmm. má jẹ má mu má sùn mọ́ obìnrin rẹ̀ so tí ọba sànìyàn bẹ̀ nǹkan bákan náà tó máa ń sọ̀sọ̀kúsọ tó ń wéwèé kówé tó ń wọ́wọ́ kúwò tó ń rìnrìn kórìn tó ń gbọ́gbọ́kúgbọ̀ nǹkan ṣé sùyàmù náà ló ń ṣe kìí ṣe sùyàmù ló ń ṣe so gbogbo àwọn nǹkan wọ̀nyí gbọ́dọ̀ pẹ̀lú àìjẹ àìmu àìní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin àbóbìnrin ní àsìkò sóyà. bákan náà ọ̀sọ́lẹ̀ ká pè lórúkọ tó lọ́n pè wọ́n yóò jẹ́ kí gbogbo ẹni tí ọmọ kọ́ wá tùmọ̀ rẹ̀. ẹ hmm. máa sọ pé ìrún ìrún ìrún ẹ rí i pé gbogbo ti ẹ̀yin náà ẹ rún ká pọ̀ ni èèyàn kà dúró ní ní darúkú yóò ṣèṣe ẹni tó ti sú tó ti rẹ̀ tòròjú tòròjú so yóò máa kàkàkùkà yóò máa yóò máa wọ ọkàn yóò máa wọ yín yóò máa wọ ọ̀hún yóò rò pé òun sin lọ hmm. eléyìí ò ṣe sọ láti tọ́lọ̀ fi pa wá láṣẹ. Hmm. ṣùgbọ́n gbà tó máa tún máa kí ní jẹ́ sọ láti fún yẹn téèyàn bá mà ẹ rí i pé yẹn ò mójútó gidigidi. Hmm. sọ gbogbo yẹn ẹ rí i pé ìpìlẹ̀ àwọn yorùbá kì í ṣe mùsùlùmí ni wọ́n nà islam wa bá wa ní lẹ́yìn ìgbà tá à ń ti jẹ́ yorùbá. sọ bó la ṣe wá jẹ́ pé a perfect débi pé a máa wá wo fún nǹkan tí ṣẹ̀rí àmú wa ṣẹ̀rí àti èsèpò nípìnlẹ̀ wa àwọn àwo kan fún ọkàn wọn wá sí rẹ́gí pẹ̀lú ẹ̀ tí ó sì gbọ́dọ̀ gbà yí padà ó kàn sì takun tí sẹ̀rí àgàngàn mú wa. tó ń torí de eléyìí àwa tẹ́bàtì apàwẹ̀ làwọn jẹ́ aṣamúlẹ̀ aṣamú jẹ́ ìrùnnìrún jẹ́ wọ́n kó ló do ní ọ̀dà nǹkan kan mà ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí ẹ̀sìn ọlọ́run ká pè bọ́lọ́run ti ṣe pé òun hmm. ká pè bánàbí ti ṣe pé òun máa nítumọ̀ tó pọ̀ hmm. Hmm. lọ́dọ̀ ẹni tó bá fẹ́ sẹ́sìn. ẹ̀rí pé ní ìsìn tí awábi tá fẹ́ ti zakatu sí àárín kò sí yorùbá rẹ. ní sàká <laughs> àwọn abita ti hajj sí àárí àní hajj hmm. so bẹ́ẹ̀ náà lẹ́bàá àgbà àwọn yòókù náà ẹ agbélé tó sùyàmù ẹ bá agbélé pé sọláàtì ni ẹ agbélé ike tarawiyẹ tarawiyẹ kìí sàṣàmù hmm. sọlẹ ìjẹba. wọ́n ní tani jẹ́ adayos adayos onílẹ̀ni tó rí ike zina ṣẹlẹ̀ hmm. lára ara ìbá àjẹyàwó ìbá àjọmọ kó sì wàá gbẹnu lọ mọ̀rọ̀ àfi ahlihi zina wa sakata so eléyìí ni wọ́n ń pè ní dayus ó sì wàá nù àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam pẹ̀lú wọn ní wàlìjánà ọlọ́run dákun ṣàánú wa. torí ẹ àdìyàtá ẹ̀sìn islam tako hmm. ìwà burúkú pátápátá gbáà ni hmm. èèyàn máa sọ iyì àpọ́nlé ìyàwó rẹ̀ iyì àpọ́nlé àwọn ọmọ rẹ̀ lóbìnrin ntí hmm. ọ̀dà ntí ọ̀bàmu wọn gbọ́dọ̀ máa ṣe kọ́ máa wòran tọ̀ wọ́n ní ìgbà tí ọlọ́run bá wá gbà ipa lè fẹ́ yahudiya àbí nasaraniya láti mọ̀ pé àwọn nasara ní ìsìn wọ́n pa nabi isa aleyhi salam wọ́n pè lọ́mọ ọlọ́run ìgbà míì wọ́n lọ́ lọ́ni hmm. ìgbà míì wọ́n ní mẹ́ta lọ́kàn lọ́ni sítò hmm. ń ti àwọn gbólóhùn tó ń sọ yìí tó tako ìpìlẹ̀ ẹ̀sìn islam hmm. so sáà sì tún lè fẹ́ àwọn obìnrin wọn lóbìnrin dáadáa torí pé gbogbo ń tẹ̀yìn sọ pé wọ́n ń sọ wọn ọ̀sẹ̀sẹ̀ máa ń sọ hmm. wọ́n ti ń sọ gan kó tó bí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ṣáájú kó tó wá di pálukùránì wá sọ kalẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé òun ọlọ́run gbà hmm. wípé kẹ́ ẹ tún fẹ́ àwọn obìnrin wa hmm. ọlọ́run yìí sì sọ pé mo gbà kí nǹkan kan ṣẹlẹ̀ kẹ́nìkan wá sọ pé ń farama so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní nínú hadith tọ́lọ́ máa kà á pẹ̀lú ohùn tó dùn wàá wá ga. pẹ̀lú ibi tí ọba lè kàdé pẹ̀lú ohun rẹ lónìí hmm. téèyàn bá wá kú lórí tawhid tó sì jẹ́ pé tó fi kú kìí ka ni dáadáa kíkè wà ń darúkú ní máa hmm. ìkékùkè ló ṣùgbọ́n orí tawhid tó dáa lọ́wà. Hmm. báwo ló náà bó lọ́rọ́ rẹ̀ ti ṣe rí tó ẹni tó ní tòhídì tó sì tún máa alukurani ké tó ké láyé kó tó di pókú. Hmm. so ṣùgbọ́n òun náà bẹ nínú àlùjáná ibikíbi tí wọn bá wà lálùjáná ayé ọlá ni. nítorí pé ẹni tí ó kéré jù nípò nínú àlùjáná tó bá dijọ́ ọ̀gbìn ìdàlùkìyàmá hmm. hadith anabi muhammad sallallahu alayhi wa sallam fi hàn wá wípé yóò ní tó irú ilé ayé yìí lọ́pọ̀ mẹ́wàá inú irú ilé ayé kì í máa ṣe ìlú tẹ̀ irú rẹ̀ Hmm. kì í máa ṣe orílẹ̀-èdè tẹ́ ń gbé irú rẹ̀ lásán hmm. kì í ṣe ìhà abítẹ́ wà láyé pé áfíríkà irú rẹ̀ mẹ́wàá àní gbogbo ilé ayé hmm. irú rẹ̀ yóò ní ìlọ́pọ̀ irú rẹ̀ mẹ́wàá so ètò kéré jù nù bó wà ní ẹni títí ẹ pọ̀ jù so nínú àlùjẹ́ mẹ́wẹ̀ẹ́ ẹni kí n fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ wípé ah, sórí sórí nǹkan bẹ́ẹ̀ rọwọ ibi tí wọ́n wà hmm. ká máa pẹ́ gàn ká máa búyàn ká máa yọ̀tẹ̀ síyàn ká máa fẹnu já géètì hmm. kò sáàyè rẹ̀ nù àlìjáná hmm. nítorí pé ẹni tó bá ti wọnú àlìjáná inú dẹ̀ra lọ́wà inú dùnnú lọ́wà kò tiẹ̀ ní rójú pé ẹnìkan ipò tó wà ó fẹ́ dájú tó ń lọ kó wọn máa wá bínú rẹ̀ bínú ẹni kì í ta dúkùú gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa bẹ lọ́kàn àwọn èèyàn kò ní sí lọ́kàn àwọn ọmọ àlìjáná tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà. Allah jazakumullahu khairan hello. aleykum salaam wa rahmatulah orúkọ yín. ìsàlẹ̀ láti mọ̀ṣífà. láti mọ̀ṣífà kí ni ìbéèrè yín. ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ bá parí nǹkan oṣù rẹ̀ tí ẹ̀jẹ̀ sí ìwẹ̀ ọkọ̀rọ̀ dára láti sọ. ìwẹ̀ jẹ́nàbà lẹ́wẹ̀ ni àbí ìwẹ̀ nǹkan oṣù ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ìwẹ̀ ẹlẹ́kẹ̀jì níbi ẹjúmọ̀ ọkùnrin ká súnmọ́ ìyàwó rẹ̀. ìwẹ̀ ìdúnà lẹ́wẹ̀ ni àbí ìwẹ̀ ìdúnà ìbò ẹjúmọ̀ ìgbẹ́ náà aleykum salaam wa rahmatulah. tí obìnrin bá parí nǹkan oṣù rẹ̀ tí ó ti wẹ̀ hmm. tọkọ rẹ̀ wá bá alájọṣepọ̀ àtọkọ àtìyàwó sẹlọ hmm. nítorí pé òfin Ọlọ́run dá lórí pé ní ìgbà tí nǹkan oṣù bá dá ẹ gbọ́dọ̀ súnmọ́ obìnrin kí nǹkan oṣù rẹ̀ ó tó dá hmm. tí nǹkan oṣù bá wá dá tó bá wẹ̀ ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ àti súnmọ́ Ọlọ́run ní fala taqrabuhunna hatta yatahurna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tẹ́jẹ̀ ẹ̀jẹ̀ wọn fi dá hmm. tẹ́jẹ̀ wọn bá dá tí wọ́n bá wẹ̀ ìgbà náà lẹ́tọ́ lẹ́tọ́ àti bá wọn lò torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fi lè dán wò bẹ́ẹ̀ tó bá obìnrin rẹ̀ lò ní ìgbà tí ó parí nǹkan oṣù ṣáájú kó tó di pọ́ wẹ̀ ìwẹ̀ hayib onítọ̀hún dáràn wípé lọ́dọ̀ imam malik yóò tọrọ àforíjìn ọ̀sẹ̀ yóò tọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ìmáàmù mi rárá kìí ṣàforíjìn lásán ni ó tọrọ yóò tún sanwó tààràn Hmm. yóò sanwó taran pọ̀ bóbìnrin lò ṣáájú kó tó di pọ̀ wẹ̀ lẹ́yìn nǹkan sùn hmm. torí ẹ̀ ojú kí ọkùnrin náà wá ń kàn ojú hmm. kí ń kàn wọ́n tó ti ṣe sùúrù fún ìyàwó rẹ̀ ọjọ́ mẹta ọjọ́ mẹ́rin omi òun méje wà so kò tí ì kàn lò so àwọn ẹni tó sọ pé eh, tọrọ àforíjì imam malik imam ahmed àwọn sọ pé rárá yóò san kàfàrà àdìtì hmm. tó sì mú kàfàrà ọ rìn lẹ̀ rìn so nítorí de eléyìí báyìí ìyẹn san rúbẹ̀rù dínàr hmm. ìyẹn san rúbẹ̀rù dinar hmm. rúbẹ̀rù dínàr tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ó six thousand kéèyàn fi mọ àwọn àrè tó bá dijọ́ mi tóbìnrin bá ń ṣe nǹkan sùn nígbà tó bá parí ó dìgbà tó bá tó wẹ̀ ìgbà náà ẹ̀wá ni ṣé ìwẹ̀ haidu ni ọwọ́ ẹni àbí ìwẹ̀ ìbálòpọ̀ méjèèjì náà ló ti dọ̀ràn yẹn lé lórí ṣùgbọ́n tó bá ti lè ṣe ẹyọ kan tó bá ti wẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn méjèèjì ó ti tó hmm. bẹ́ẹ̀ náà ni tẹni tí ìbéèrè yín kejì ẹni tó báyàwó rẹ̀ lò lọ́jọ́ jùmọ̀ ó fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ yóò sì tún wẹ̀wẹ̀ haid hmm. so yóò dá níyà pé òun fẹ́ wẹ̀ haid àti jùmọ̀ hmm. haid ni ó sì wẹ̀ ìwẹ̀ janaba ìwẹ̀ janaba àti jùmọ̀ àníyàn jánábà ni ó síwájú lẹ́yìn náà àníyàn tìjúmọ́ náà tẹ̀lé wẹ́yọ̀ kan ọlọ́run fi fún ọ ládàá méjì. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. orúkọ mi ni ìyá zaidi láti ṣàjá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé lọ́sẹ̀ mo fẹ́ kí èèyàn máa gúdì ní ìtàn. Hmm. wọ́n dà níyàn ìṣáì. Hmm. ẹ bá kúkú mo lè ṣe tánràn rẹ̀ báwọn. mọ́gírì mo sì fẹ́ kí ìbọn àníyàn ìṣáì ni mo dà nígbà tí mo fẹ́ kí ìrùn yẹn ó pé kòkòrò ní bàjẹ́ fún. ẹ ṣe alùpùpù alhamdulilayi téèyàn bá ṣàṣìṣe irú ètò ẹ̀wé yẹn hmm. nígbà téèyàn bá ti rántí nígbàkigbà hmm. ipò yòówù èèyàn lè wà nínú sọláàtì yẹn hmm. èèyàn jà téèyàn bá ti jà èèyàn wà tún bẹ̀rẹ̀ tòótẹ́ bá tún bẹ̀rẹ̀ ẹ wàá dà ní ètò ẹ̀fẹ́ ṣeun gangan gangan gan ó láti wàá jà bẹ́ẹ̀ ti ṣe máa ń já sọ́láàtì òun náà ni pé ẹ ṣe ń ká ṣe lórí sọ́láàtì yẹn ni pé nu sọ́láàtì lẹ́wà ẹ kò mbẹ́ Hmm. ẹ bá ti rìn síwájú rìn sẹ́yìn hmm. sọlá ti lẹ́yìn ti já hmm. so ẹ tún á tún ìkọ́mà sí ẹ wàá bẹ̀rẹ̀ sọlá tó lè magrib tẹ fẹ́ sí naam kí ẹ sì gbà sálámà tí mo gbà lérò nù. naam naam. aleykum salaam sila orúkọ mi ṣe fàtó abdulsalam látòkè wọlé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé orígun mélòó ni obìnrin lè dé sí ìdílé òfin já. orígun tó lè dé bẹ́ẹ̀ni ẹ rò pé ẹlòmíì ní fi ó lè kọ́kọ́ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹ́ ló ní òfin já. ìbéèrè yìí ní agbára bí àkọ́kọ́ ni pé tí wọ́n bá fi lè kọ obìnrin sílẹ̀ ní kíkọ ẹyọ kan yegi rẹ̀ ti já lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọkọ ọba dá padà títí tó fi parí nǹkan oṣù mẹ́ta àmọ́ tó bá ké ńgbà tó wà nù nǹkan oṣù alákọ̀ọ́kọ́ mm. ọkọ dá padà. Nah yóò di ìyàwó padà àmọ́ ti di kíkọ̀ mẹ́ta ó dín kan ó hmm. méjì hmm. tó bá pé nù kó so ẹlẹ́ẹ̀kejì lọ́kọ́ bá lòún dá padà ó tún ti di dídá padà hmm. ó tún di ìyàwó padà àmọ́ kíkọ́ ọlẹ̀ tí ọkọ láǹfààní rẹ̀ lórí ẹ̀ ó sì ti dín kan tó bá pé nù kó so ẹlẹ́ẹ̀kẹta àmọ́ kò tí ì parí lọ́kọ́ sọ pé ó dá padà so obìnrin yẹn ó tún padà di ìyàwó rẹ̀ à nídìí ká tún tún yéègì kankan so mọ́ so eléyìí jẹ́ báwọn tó bá jẹ́ pé ọkọ wọn sọpọ̀ ń da padà tóbìnrin fi parí nǹkan oṣù orí ẹ̀mẹ́ta o faqad banat minhu baynunatan sughra obìnrin yẹn ti da àjòjì sọ́kọ o hmm. àmọ́ àjòjì kékeré lọ́nà yìí pé yóò kó gbogbo ẹrù rẹ̀ yóò kó lé ọkọ lọ́kọ míì tó bá wù ọkọ yẹn náà lè fẹ́ padà láì jẹ́ pọ́ lọ́kọ míì torí pé kíkọ ẹyọ kan ló sì ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ̀ láyé rẹ̀ hmm tó bá wo obìnrin tó wo ọkùnrin wọn lè fẹ́ra wọn padà. Hmm. àmọ́ tó bá yẹ pé ilé ọkọ náà lọ wà ọkọ kọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ó tún lọ ń dá padà wọ́n tún sẹ̀mí lọ ó tún kọ́lẹ̀ kíkọ̀ kejì ọkọ tún lọ ń dá padà hmm. tó bá ti kọ́lẹ̀ lẹ́lẹ́kẹta ó ti parí hmm. kò lè dá padà mọ́ kò sì sí bó sì lè padà dìyàwó rẹ̀ mọ́ yìí àfi tó tó lọ́kọ míì. Hmm. tóun àtọkọ mi náà wá jọ ń gbé gbé gbé gbé gbé gbé gbé gbé tí wàhálà ṣẹlẹ̀ láàrin wọn tán parí ẹ̀ tí wọn ò rí parí. Hmm. so bọ́kọ alákọ̀ọ́kọ́ bá wá jẹ́ pò wù láti tún ìyàwó rẹ̀ àkọ́kọ́ hun láti tún fẹ́ hmm. so ìgbà náà ló tó wá lè tún fẹ́ yóò tún wá jẹ́ pò tún ní kíkọ̀ mẹ́ta tuntun lórí ẹ̀ nítorí pé ń tilé ọkọ kejì tó fẹ́ lẹ́yìn rẹ̀ bọ̀ ni so kìí ṣe pé ìyàwó rẹ̀ àkọ́kọ́ ipò rẹ̀ lọ́wọ́ àmà hmm. ó ti di ìyàwó ọ̀tún nítorí pé ó ti lọ́kọ míì kó tó di pọ́ fẹ́ padà hmm. àmọ́ tó wá pé kíkọ́ ọ̀lẹ̀ ẹ̀yọ̀kan ni hmm. obìnrin ti wá jáde kúrò nílé ọkọ ọ̀dà padà ọkọ sì láǹfààní láti fẹ́ padà lópin ìgbà tó bá ṣe pé ó wu obìnrin pé kóun tún jẹ́ ìyàwó rẹ̀ àmọ́ àìkò dá padà ńgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó fi parí òrì ẹlẹ́mẹ̀ta á tún yìgì sóni nísì wọ́n tún sọ̀dá kìsà so bàbá rẹ̀ ni ó tún tún fi fún ọkọ rẹ̀ àwọn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí hmm. ilé ìjọba òṣèjọ. ìbéèrè dáńsẹ̀ yẹn pàtàkì àmọ́ pé láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wà hmm. tó ṣe kọ́kọ́ ti kọ̀ wọ́n lẹ́tẹ̀ mẹ́wàá. La ilaha illallah. wọ́n sì tún bẹ lọ́ọ̀dẹ ọkọ. tọ́tọ́ tó ń gbara wọn padà. ẹ wàá máa rí àwọn ẹni tí wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe àwọn náà ni máa ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ obìnrin mi fi bẹ lọ́dọ̀ ọkùnrin ní bíbẹ zina. wọ́n lè pe ọlọ́kọ̀ ọlẹ́tẹ̀ mẹ́wàá mélòó nú ẹ̀ lọ́lẹ́lẹ́rìí ẹ̀ṣẹ̀rí ọ̀ sọ pé kíkọ́lẹ̀ ò ní jẹ́ kíkọ́lẹ̀ àfi tó bá lẹ́lẹ́rìí. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. náà abdulhakeem láti àròjẹ ni. kí ni ìbéèrè yín ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ béèrè kí ni ṣẹ̀ríà nípa ká máa ní passport nílé lẹ́yìn tí a bá lò ìjàmbá fẹ́ lò tán ká máa ní èyí tó kù ní pé bóyá ìrẹ́jọ́ ọjọ́ iwájú a lè nílò ẹ̀. ọ̀dà ẹ̀kejì. ẹlẹ́kejì ni pé kí ni Islam sọ nípa cartoon generally a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ business oríṣiríṣi ló ń lo cartoon sí kí ni Islam sọ nípa ẹ̀. ọ̀dà alhamdulilayi tẹ bá ní passport photo. Mm pẹ́ nílé tẹ kó pamọ́ tẹ fi síbi tó ti máa hàn àǹbẹ̀lẹ̀ ọkọ̀ máa burú. sọ wọn ní cartoon nínú islam sàn parẹ́ òun náà kò sí yàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwòrán mi tẹ fọwọ́ ara yín yà ọ̀tọ̀ hmm. hmm. tàbí tẹ bá yà wọn tí wọn ò lórí hmm. tàbí tẹ sẹ́pẹ̀rẹ̀tì orí wọn pẹ̀lú ọ̀rùn wọn. hello. hello. ó kọ yín o. tàbí bí mo sọ̀rọ̀ láti sábò. kí ni ìbéèrè yín ìbéèrè àkọ́kọ́ ni pé ń gbọ́ pé obìnrin tí ẹ bá fi obìnrin sílé hmm. tí èèyàn àti ẹ̀wá jà tí ẹ̀wá bá wí bá wí bá wí tó wà gan tí ẹ̀ ní ẹ̀tọ́ àti ìlú. tó kódà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá ra nǹkan bí àwọn tàǹkan ní ten naira èèyàn á là ẹlẹ́nu wa fẹ́ là ní ọwọ́ èèyàn àbí ẹ̀fẹ́ gbé fún ní ìsọ̀rílẹ̀sì ẹ̀ wá ní pé fifty naira lè ní gbé fún tó dẹ̀ bá gbé fún tó yẹ aráàmù ní àbí àlàyé. alhamdulilayi wọ́n ní kí ni ìdájọ́ táwọn àtìyàwó àwọn bá jà táwọn wá lò torí pé ń ṣagídí kì í gbọ́rọ̀ àwọn ti bá sọ̀rọ̀ kọ́ gbọ́ àwọn wá lò àwọn ni pé ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa kò gba kọkùnrin kọ lọ lu obìnrin lẹ́ẹ̀kan náà ṣáájú kìlọ̀ so ẹ kìlọ̀ ẹ kọ̀yìn sí tí ọba gbọ́ ẹ wàá kọ̀yìn sí níbùsùn hmm. lọ́nà tó ṣe pé kò ní rojú yín ẹ̀yìn yín lẹ́ẹ̀kọ́ sí. Hmm sòkò tó ń gbọ́ ìgbà náà lọ́lọ́run tó gbà pé kẹ́ ẹ lù àmọ́ kì í ṣe irú lúlù táyìn máa lo obìnrin hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ní máa kọ́ ẹ̀sẹ̀ hmm. lójú àtọrun àti kun àtẹ̀yìn ìyàwó wọn tí wọ́n máa lu bìbàrà hmm. so Islam ọgbà gbogbo eléyìí wọlé ẹ sì máa rí lọ́pọ̀lọpọ̀ gbà míì ẹni tí ń sọ pé òun lu ìyàwó òun ẹ rí pọ̀ lọ́wọ́ lórí ẹ̀bí lọ́pọ̀lọpọ̀ gbà míì sọyìn tí wọn ní fẹ́ kí fi lọmọ rẹ kí ló dé tó ń fi lọmọ ọlọmọ ẹlòmíì ń yan obìnrin jẹ ni o lórí yíyànjẹ tí ń tún yànjẹun tó ń tìǹ tí ọ̀ máa sáámi sí hmm. ìyànjẹ yẹn yóò tún máa lò. bí ẹni tí ò fowó ọbẹ̀ ẹlẹ̀ tí ó fi kan lẹ̀ tí wọ́n á tún sọ fún ìyàwó pé kí ló dé ọgbà mọ̀làkalẹ̀ ọ̀fẹ́ ránṣẹ́ bí tiẹ̀ ṣe pamọ́. Hmm. so ẹ rí i pé irú àwọn eléyìí ẹ̀tọ́ wo ló ní láti máa lu ọmọ ọlọ́mọ. ẹ̀tọ́ wo ló ní láti lu ọmọ ọlọ́mọ. anábì sọlá àdìsílà sọ pé tó bá tiẹ̀ hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin islam ò tó àti àti wáyà àti gbogbo ẹ̀ tó fi máa fin nígbà tí èsì pé ẹranko ni. Hmm. wọ́n ní tí àbá ara nǹkan náírà mẹ́wàá àwọn fẹ́ wá tà fẹ́ni tí ó máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ so sáwọn lè ta ní àádọ́ta náírà náírà mẹ́wàá làwọn sì rà hmm. kò sí tó burú bẹ̀ tẹ́ bá ti mọ̀ fi ọlọ́run tó de san díẹ̀díẹ̀ hmm. nínú òfin tó de san díẹ̀díẹ̀ ni pé kẹ́ ẹ̀ mọ̀ pé ń jọ́ tẹ́ bá ti lè ta nǹkan yẹn fún ẹni tẹ́ ẹ̀ ta fún ọ ti di tiẹ̀ kìí ṣe pé tí ọba rówó san mọ́ ẹ wàá gbà padà hmm. ẹ ti gbowó ẹ tún gbà ń tẹ ta padà ìyẹn jẹ lélẹyìn so ẹ mà pé njọ́ tẹ ti ta fún ọ ti di tiẹ̀ hmm. owó ló kù tọ́ jẹ yín hmm. so bẹ́yìn bá sì ń bẹ̀rù yìí pé tọ́ dì bẹ́ẹ̀ so ó lè má rí owó tí ó fi san gbèsè yẹn padà má ilẹ̀ máa fi gba ń tẹ ta fún wa so ń tẹ̀sí ni pé ẹ má gbé ọjà tẹ ta fún lórí pé ọ máa san díẹ̀díẹ̀ yẹn fún un. Hmm. láì jẹ́ kó fi nǹkan kan dógò hmm. lọ́nà tó ṣe pé tí ọba ti rówó san má ẹni tó fi dógò yín láàtà bàtà bàtà yín ò mọ owó yín tó kù ẹ̀ sì kó chẹ́ǹjì fún hmm. ká mọ ìpè bí ẹyọ kan bí méjì sí kó tó di pé a máa lọ. hello. hello. hello. naam ó kọ yín waaleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti pè. ó tẹ́lẹ̀ ní lukman láti àgbàdo tí wọ́n gbà pé. kí ni ìbéèrè yìí ìbéèrè mi fẹ́ kí kéṣe gbọ́ anímọ̀ rẹ̀ nípa òkú títí ní àwùjọ wa ní ìlú burkina faso rẹ̀ nípa òkú títí tó bá bo òkú mọ́lẹ̀ àwọn àdúrà tó wọ́n ṣe ní lórí òkú yẹn hmm. bẹ́ẹ̀ máa ní mo fẹ́ kí kéṣe gbọ́ àwọn nítorí pé ó ti burú jù lára láwùjọ wa yà tó bá gbòkú mọ́lẹ̀ hmm. nígbà tó bá gbòkú mọ́lẹ̀ àdúrà tó wọ́n ṣe ní kúlọ̀ aláwọ̀ mẹ́ta ara ti kò sí àwọn ọ̀gẹ́rẹ́ ni mo ní wọ́n á ní gbé lọ́dọ̀ ṣé ìpè tí yín náà láyé ká díẹ̀ lónìí. alhamdulilayi tí òkú bá kú hmm. lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń ṣàdúrà fún hmm. bẹ̀rẹ̀ láti ìgbà tẹ́ ń bá ń pẹ́yìn ju rẹ̀ dé títí débi tá a máa ń ṣe solatul janaza sí lára hmm. turẹ́ la nabi sallallahu alayhi wa sallam sọ pé tẹ́ máa ń ṣe solatul janaza sókù lára ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé ń bùkátà àdúrà tẹ́ ń ṣe fún yẹn torí rẹ̀ nínú sunna ẹni tí bá ń tẹ̀lé sunna wọ́n máa dájú pé a máa ṣàdúrà fòkù hmm. a ṣàdúrà fún tọkàntọkàn hmm. nítorí pé ń bùkátà àdúrà yẹn ìyẹn nígbà tá a máa ń ṣe sọ̀látul jánásà àti hmm. wàá bòkú mọ́lẹ̀ tán so àdúrà olókùn tá a tún máa ṣe fún ṣẹ̀ríà ẹ̀sìn Islam kò gbà ibi ká péjọ sí di sàárè yẹn ká máa ṣàdúrà àdúrà tó ṣe pé a máa gbà fúnra wa ẹnìkan ṣàdúrà ẹnìfàtí àlè láàfin ẹnìkan ṣàdúrà kúlọ̀lá mẹ́ta mẹ́ta ẹlòmíì lè sọ pé eh, ayatul kursi méje méje hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn àdáda lẹ̀ ni ọ̀tà kò súnà nàbì muhammed sallallahu alayhi wa sallam torí dáná bí tí máa ṣe ni pé tí wọ́n ti bòkú mọ́lẹ̀ tán bẹ́ẹ̀ yóò sọ pé istaghfiru li akhikum hmm. sallallahu alayhi wa thabat hmm. fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ mẹsẹ rẹ rin lẹ sísìn torí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn ti ń hmm. so tó bá ti sọ pé ọlọ́run kò foríjì ọlọ́run kò mú dúró kó hmm. fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kó fún lésì fọ̀ ó ti tó hmm. ó ti tó kò sì nídìí sọ èmi náà nídìí láti gbọ́ tiẹ̀ mo máa ti ṣàdúrà yẹn fún màá pẹ́yìn ìdàkó ń bẹ̀ ni ìwọ náà bá ti ṣe tiẹ̀ fún pẹ́yìn ìdàkó kó ń bẹ̀ eléyìí jẹ́ nítorí nínú nabi Muhammad sallallahu alayhi wa sallam jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san ní ẹ̀san lórí láyé bí àti ní ọ̀làlẹ̀ àyàmà ẹni tí wọ́n ti ń bá wa fèsì sí àwọn ìdáhùn ọlọ́lọ́kan ọ̀jọ̀kan látẹ̀yìn wá náà ni sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógún àṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àbú zainab tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan naam nurudin. ọkọ pàtàkì lọ́wọ́ àfáà nurudin jazakumullahu khairan ọládùnní bello olóko tèmi títí ọlá òde tá a tún pàdé lásìkò kankan náà ó ní mọ nẹgbẹrẹ fún ayé pé sálámù aleykum rahmatulahi wa barakatuhu.